ẹ rántí bọ̀bọ̀ kan tó wá sí soka tó gbé mọ́tò kan wá nígbà tó nẹni tó máa support ẹ̀ ẹ́ politician ò ní support ẹ̀ ẹ rántí bọ̀bọ̀ yẹn tí Koiki ta ṣe interview fún ẹ́ nígbà tó lẹni tó máa support ẹ̀ èní èní ni six of October twenty twenty one àìmọye àwọn ọmọ Yorùbá ọmọ Ìgbò ọmọ ìmí tí